close. Just look at you. Is this normal life? Jumping from one party to the other. láyọ̀dá amókùnkùn jí ní níbùkún o olè tí ń kó ní láìrísìkí ṣọ́ wa lọ́wọ́ Ẹlẹ́dùà gbà wá olú ọ̀rọ̀ wa lọ́wọ́ òkun ayé. àìsíkí mi ìbùkún mi tó dá mọ́ mi látọ̀rí kólé ara àtẹ̀mí ó máa gbé àwòdì ayé tí ń gbọ́n mọ́. afẹ́fẹ́ tó gbáyé òun là ń tọrọ kí jíjẹ mímu kó di rọrùn o kí níná lílo má ní wá lára. àìsíkí mi ìbùkún èmi olóhùn èyí tó ò dá mọ́ mi látọ̀run wá má má ṣe jólè ara èmi gbà lọ́wọ́ mi àwọn àwòdì tí ń gbẹ́ yàgbé bọ̀ ó má rí tèmi àṣàn tẹ́rẹ́rẹ́ táráyé fi ń jẹni ní àláìmọ̀ olúwàjò níná ìgbèkùn èṣù tó lù bí ẹ̀dá ń dẹ̀yìn mọ́ olúwa bá wa jà ọba òkè má jẹ́ káyé jẹ wá níyà láìmọ̀ ọba òkè ajá yóò pa lè ara àtẹ̀mí ó máa dé. ara pè mọ́ mi lọ́wọ́ o. àwọn omi ayé ti icd wọn àti làlàyé ẹ jẹ́ ká fẹ̀sọ̀ wá o ènìyàn. Holy moly! Beautiful girl, come in, come in, baby. Báwo ni ṣe wà? Hmm. Mama, kí ló ṣẹlẹ̀? Wow! mo mọ ẹbí sẹ́ńtì bá ti orí mi máa ń dà tó yí fún mi jẹ́jẹ́ yéé yéé bọ́ọ̀ ni ẹ̀yin girls ṣe wọ́n kì í ṣe wà pa I'm sure I prepare me there understand as a matter of fact ẹ̀mí rí rẹ̀ ti ṣe mọ́ wà mo wà so happy lórí àwọn ẹ̀mí jẹ́ I'm so happy wọ́n mọ̀ ní pé màmá wọ́n dẹ̀ pé ó ṣe jẹ́ pé ìmẹ́ẹ̀ta ni mo yìnbọn ìgbà tí ó ṣèyàn kan àti ẹ̀ẹ́ máa dáríjì mi olójú kòkòrò ní òun tó mi méjì gan gbà mí mò manage ni tó bá ti di mẹ́ta mo ti wà òkè yẹn mẹ́ta mẹ́ta lọ̀rọ̀ mi ò gbà bẹ́ẹ̀ so and the thing is this I promise you by the time you are leaving tomorrow morning at least thirty thirty thirty thousand each fún yín wà á tún síbẹ̀ fàájì bá máa ṣe two to thirty thirty thousand yẹn lọ ẹ gbà bẹ́ẹ̀ so just before a snack kẹ́ mọ̀ kí lè fẹ́ mọ̀ kí lè fẹ́ mọ̀ la fẹ́ mọ̀ kí la fẹ́ wine. wine. Yeah. Yeah, she mu brandy kẹ mu gin. ẹ ká kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú wine. ẹ fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú wine. wine is okay. ẹ well, kọ́ ló sọ pé pé wine nílé mi pure water ni wine wine máa fi ń fọnu òun ni máa fi ń jẹun òun máa fi ń wine wine wine. Yes. wine baby ẹ jọ mo wine. thirty thousand thirty thousand cash. olúwàgbà wa lọ́wọ́ agbaniláyọ̀ amókùnkùn jíní ní ìwòkùn o olè tí ń kó ní láìrí sí mi ṣọ́ra lọ́wọ́ Ẹlẹ́dùà gbà wá olúwọ̀rọ̀ ṣọ́ wa lọ́wọ́ àìsí kí mi ìkókó mi tó dá mọ́ mi látọ̀rí kó lè ara àtẹ̀mí ó máa gbé àwọn òdì ayé àránṣẹ́ ńlá ìbùkún tó lálẹ́ tó ń gbé. sí èmi olómi èyí tó wò dá mọ́ mi láti ọ̀run wá àmàṣe orí ara èmi gbà lọ́wọ́ mi àwọn tó tó àgbébọ̀ ó máa ń tètè mí gbé ayé pàṣán tẹ́rẹ́rẹ́ fi ń eh, jẹ́ níbi àtàìmọ́ olùwàjò ìyá ìgbà. German sir. Guy, German After. Tumbo, mama wa má jẹ́ à mo tún ti gbọ́ jáde bàbá ọjà ni ìgbò. fóyì bàbá iṣẹ́ mi ṣe mo níṣẹ́ mi níbà àwọn bàbá mo ní kúrò fún mi. ṣe rí tí gbogbo ẹ̀ ṣe ń lọ a máa need more money owó sí kò yẹ yín ẹ mọ̀ pé business by woman need owó tí owó bá ń wọnú ẹ̀bẹ̀ yẹn èèyàn máa wà motivated láti máa ṣe mọ̀ mo mọ̀ pé mo gbọ́dọ̀ fi gbogbo ẹnu sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mò ń try láti sọ yé yín lórí ọ̀rọ̀ owó ni. ọ̀hún nǹkan tó ń try láti sọ fún mi ni pé bóyá o fẹ́ máa ní problem owó. something like that. kò máa ń sẹ́ mi sá. Ah, mo sọ fún ẹ náà mo sọ fún ẹ bẹ́ẹ̀ ní ti tó bá ní pẹ̀lú kó sọ fún mi. dúró lọ́jà ìsọ̀rọ̀ kan fún ẹ nǹkan tó ń gbé wáyé kí ló rò pé mo fi ń ṣe náà àsìkò owó nínà ó bó bá ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ lówó mi ṣe ń pọ̀ sí wáyé tí mi ò ní fún ẹ lówó sọ nǹkan tó ní ìdí mo ṣe tá láti fún ẹ. ṣé àwọn àkọ́jọ́ nǹkan tó ń tọ́ láti sọ ń sí ni pé pé ẹ máa tún bá mi fowó kù àbí. máa fún ẹ. ṣé àwọn ìfúnmi ló sì. yes. jama oh ẹ jọ ẹ jọ nítorí Ọlọ́run ẹ jẹ crate ẹ̀kan yìí kéré kí ẹ sọ di five crate kó bá máa pọ̀ ó yẹn máa pọ̀ sí more crate more money more money more crate bí crate márùn-ún wàá bá fọ́ òun crate márùn fún èmi chairman. ọ̀rọ̀ ah. kò jẹ́ mo kékeré ah, mo dangerous gan ah, lórí ọ̀rọ̀ owó mo dangerous bàjẹ́ bàjẹ́. wait wait ṣùgbọ́n pé àwọn. five crate ẹ bá fẹ́ bọ́ sísì tó wọ́n yẹn sọ̀rọ̀ owó yẹn kì í ṣe kéèmù àwọn gẹ́tò owó bẹ́ẹ̀ ẹ̀ máa rí crate. báwo ló ṣe ṣe tó máa ráwọn ènìyàn ṣàjọ. kí ni five crate tí mo lè mú mo dangerous bàjẹ́ bàjẹ́ mo dangerous gan. ok mo tó wá sẹ́yìn jẹ́ kí n kọ́kọ́ tọ́jú ilé because anybody can wọlé ó yẹ ìfi oníkòrò gẹ̀dú òkìkí rada parada. ti lọ <laughs> ti lọ ṣàfihàn yẹn. ìgbà mélòó ọmọ tó máa ṣẹlẹ̀ ń sìn á ní láti jọ jáde nǹkan tó sọ tó sọ pé ó fẹ́ mo rẹ́dí láti lọ. ẹ má jẹ́ ń jáde ẹ má jẹ́ ń jáde ẹjọ́ ẹ jẹ́ ń lọ ṣiṣẹ́ owó tẹ́tí sọ́kọ̀ ẹ jẹ́ ń lọ ṣiṣẹ́ kí n máa mú wọn láti sọ fún olè mo ní kò tẹ̀lé mi lọ sí báńkì lọ withdraw owó fún ẹ mo fẹ́ fowó bá ẹ jẹ́. fọwọ́ lọ bank ẹja lọ bank. nǹkan tí màá fẹ́ kó sí ni pé anytime any day tó bá ti rí i pé o get àwọn nǹkan kò máa láti sọ̀ra tó bá ti lè gbé débi o ti rájì ṣàmà ọlọ́run ṣàmà ọlọ́run ẹja lọ bá wọn kàkà báyìí ẹja ti lọ bá wọn. yé a sì kí ọ̀rọ̀ owó tí ọmọ ènìyàn ń wá kiri káàkiri ayé gbogbo orí tó wà nínú ẹyin lónìí ni mo pè ìbà tí wáyé ọjọ́ funfun ni ni ìbà tí wọ̀ oòrùn tí wò ràkọ̀ràkọ̀ àsìkí ajé àsìkí owó àsìkí ọ̀rọ̀ mo pè yín lónìí gbogbo orí tó wà nílẹ̀ yìí tá so pọ̀ tá so sọ dẹ́yìn ẹ ò gbọ́dọ̀ dé pé àyè mọ́ o ìpè ọ̀run ní kẹ́kọ̀ọ́ bá wọlé lónìí gbogbo ogún yín gbogbo ọrọ̀ gbogbo ajé gbogbo ipò kíkò tẹ bá fẹ́ jẹ́ lóde ayé ìyẹn ti di tèmi èmi ni kí n máa lò èmi ni kí n máa gbé kí kájọ wọn bá mi gbé kọ́wọ́ wọn bá mi gbé kọ́lá wọn bá mi gbé ipò ńláńláńlá ni ká máa fi pe rí èmi bẹ́ẹ̀ ni <laughs> gbogbo àsìkò yín pátá ni mo gbà yí ooo mo pẹ̀lẹ́dà yín báyìí òun ńláńlá ètí tí baba jẹ́ ó ti di tèmi ègbò ààrẹ ìgbẹ́ bàbá mọ̀kẹ́ ó ti di tèmi mọ́sà aṣọ ọba tí kò ná yànrán yànrán jáko tèmi ní ṣe bẹ́ẹ̀ ni. gbogbo ajé tí mo tọrọ lọ́wọ́ yín nínú ẹ̀yìn bó bá ti bẹ̀rẹ̀ sí ní sún ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni kówó tèmi ó pọ̀ sí o kílẹ̀ mi ó kún fún kọ́dẹ̀dẹ̀ mi ó kún fún gbogbo ara mi tówó ni kó wọ́n jẹ́ o. ayé ẹ̀yà mi létí yìí o gbogbo ohun tó ń dọ́kọ́ ní wúrà ẹ wá gbọ́ ìsàlẹ̀ ọ̀rọ̀ mo lò lẹ́gbìn. Um, fúnni lórúkọ tèmi. my name is Kemi. oh Kemi Kemo. ó ah! ga ò kí ló tó dé wọ́n ṣáà ló introduce mi sọ̀rọ̀ ẹ̀ ṣé mo ní tún kí ni. ẹ̀kọ́ kí kọ wa ó ṣáà ti kí mo dẹ̀ pẹ́ ti bọ́ra yín lọ́wọ́ ti ń pọ̀ jù mo dẹ̀ já mú mọ́ ìnà o. tinúkẹ́ ojú òòṣà root. máa ti dà sí o ò mọ́ ṣé bọ́kọ mi ni. Ah. Ah. tinúkẹ́ ṣé wọ́n ní wọ́n á ṣe tinúkẹ́ bí ẹni pé mo ní five hundred girlfriends fifty girlfriends ni o máa ń jowú gan kò dẹ̀ dáa. wọ́n á parọ́ mọ́ mi. ó parọ́ mọ́ mi náà orí girlfriend mi yìí I'm sorry, sorry, sorry. Àfẹ́sọ́nà mi yẹn tó máa ṣe ṣe nìyẹn. Tinúkẹ́, ṣorí tí ọkọ èèyàn bá ń sọ̀rọ̀, èèyàn máa fara balẹ̀ gbọ́rọ̀ sí ọkọ ìlú ẹ̀rọ. Ṣé o ti gbọ́? Wo má dá sí, o ò mọ̀wọ́ ètò mi, má Let's have a look. Ṣọ́rọ̀ rẹ̀ nìyí, bóyá òun tí mo sọ̀rọ̀ nǹkan kan, mo fẹ́ ká jọ máa lọ sí trip me. While I travel. Last trip mi lọ bá mi dání lọ sí Spain, We dì tó mi tó tẹ̀ very nice girl. I know very well. Ude, who are highly intelligent, very intelligent. I can see, I can see. But sure, no problem. No problem. in fact, ayé ìṣòro dá àárín wa rí. Um, no a problem. Tó bá ti make up mind rẹ̀ pé same business so ìṣèlú náà fẹ́ ṣe wá. There's no problem. Why? What are friends for? Have <laughs> you? Because most you have bàjẹ́, ó ní sùúrù ojú o bá wa gold ten million fún un kó wọ sí kúchìn gbà kó wọ kò ń ṣe nǹkan kí kò ń wàkiwà. èèyàn bí èmi ni. ẹ̀gbọ́n àìka ọ̀rẹ́ mi kú bí máa ṣe cheap price mi bẹ́ẹ̀. wíkẹ́ mi ọlọ́run bá jẹ́ wọn ọlọ́run bá sọ pé wọ́n máa gbà á wọlé bí ìyàwó. o ti dé o o ti bẹ̀rẹ̀ o o ti bẹ̀rẹ̀ kò má trust mi rárá mo ò rí lú ẹ̀rí kò fi kọ́kọ́ trust mi kò trust mi rí kò trust mi kò dẹ̀ dáa. bẹ́ẹ̀ni èmi ṣàlẹ pé mo trust ẹ mi ò trust ẹ mo mọ wàrà lé mi kì í ṣẹ̀ṣẹ̀ ẹ ṣáà try láti máa mú yìí lọ kẹ̀dẹ̀ máa ṣe tó bá ní NAFDAC nọ́mbà. ẹ adúpẹ́ lọ́wọ́ hmm. náà kí ló wà ní ìbànújẹ́. kò sí nǹkan kan lé o òbọ̀dé ń ti gbogbo ní food stuff sínú kitchen ọ̀rọ̀ wọlé kọ́ lọ sóúnjẹ àwọn. ọ̀rẹ́ mi anything will do anything is nothing kí ló fẹ́ jẹun ṣọ́ àjẹrà yìí. Mama jẹ́ kí n lé kíchìn. ṣé ìtẹ̀lé lọ. báwo ni wọn. ọ̀dẹ lọ. kẹmọ o kẹmi kẹmọ o ṣebí kẹmọ ni abbreviation. ah definitely. kẹmọ kẹmọ kẹmọ yẹn wà romantic kẹmọ kẹmọ ṣòyí kẹmọ ṣòyí inú mi dùn fún ọtí your friend mi sọ lọ sí ṣòyí business ti girlfriend mi ṣe wà nínú ìṣòro ìrètí ìjọba ìwà rí establish. sọ fún ẹni. sọ fún mi. Ah, ah, about one point five million mo fún náà trade. Eh? ṣe mo ti bọ̀ mo fẹ́ sọ̀rọ̀ let me just have your number there get my number. kí ni number. number ah, number rate? Two three zero. Two three zero. Eight <laughs> eight eight. Auntie Nicole. gba nọ́mbà rẹ kí ló máa ń ṣe òwò bọ́ ìlọ kí ni ìṣòwò ẹ kí ni problem ẹ. nítorí kí kò ṣe bẹ́ẹ̀ ọ̀nà orí bó ṣe ń lọ. Eh, ọ̀rẹ́ mi má dà sí jọ kò lè yé ẹ̀mú bọ̀ jọ. orí pé èèyàn burúkú ni ẹ orí tó lè ni ẹ. ìlúkẹ́. mo ní orí pé èèyàn ṣì ni ẹ. èmi. Ah! Ah! kí ni ìṣòro ẹ lọ kí ni problem ẹ kí ló fẹ́ kí n ṣe fún ẹ tí mi ò ṣe fún ẹ. tó ń gbòòrò ní ojú kòkòrò tó bá ti rọ́bìnrin báyìí o máa ti fojú ọ̀dọ́ ẹ̀sẹ̀. àti kẹ́mi ọba ń bẹ̀ wọlé lè nà ní ọjọ́ kí ló sọ fún mi nà sí tí mo bá ṣé mo lè gba fẹ ẹ nọ́mbà ọ̀rẹ́ mi ṣé mo lè introduce ọ̀rẹ́ sọ ọ̀rẹ́ mi kọ́ di náà tí wọ́n ṣe introduce ẹ̀ sẹ́mi ni then what's wrong in collecting your friend's number kí ni kí kí kí kí ni gbogbo eléyìí náà òun ẹ̀ sọ́lá àti ìrẹ̀lẹ̀. ó jẹ́ àwẹ̀rẹ̀ ni ó ní ṣe jẹ́ àwẹ̀rẹ̀ ni ah ó lè tún pariwo ọ̀rẹ́ òṣìṣẹ́ ọ̀nà fẹ́ fún ọ̀rẹ́ mi ní nọ́ọ̀bẹ̀ tó lè sọ fún mi ṣé ọwọ́ nǹkan lè kọ́kọ́ gbàṣẹ kó tó gba nọ́mbà lọ́wọ́ ọ̀rẹ́ mi ni. sinukẹ́ nǹkan tí mo ṣe má kúrú ẹ̀ mọ́ mi mo everything ilé ayé mo like irọ́ o ó jẹ́ mọ́ má kúrú ọmọ mi náà kí ló wá insinuate nísìnyí. èmi ń parọ́ mọ̀ wọ̀ èmi ń parọ́ mọ̀ ẹ̀. ṣé ọwọ́ nǹkan lè kọ́kọ́ ni kò tún gba nọ́mbà àwọn ọ̀rẹ́ mi ni. tìlúkẹ́ nílò ẹ̀mbára àtúnwájú ọ̀rẹ́ ẹ̀ fún mi fóònù. ẹ má bínú o ṣe padà bọ̀ ó ṣe padà bọ̀ wà á rí mo fún àpòjù ẹ̀rí èmi mo bẹ̀ sọ bẹ́ẹ̀ wà á rí mo ní wà á rí. tìlúkẹ́ tìlúkẹ́ padà síbi tìlúkẹ́ mo bá lọ tìlúkẹ́. nǹkan tí mo ṣe ó wá complain anything lórí mi ni mo láìpẹ́ ọ mo láìpẹ́ rárá. àwọn ọkọ òye náà ti tó ní kẹ máa bínú ìfẹ́ àtàwọn abẹ́ yìí ti sọ̀rọ̀ ìdá máa bínú ìjọ kí. ṣé ṣé wọ́n lè ti bẹ̀ẹ́ tí ò lè gbọ́ ṣé wọ́n fẹ́ gbọ́ ṣé o gba yóò tó ń parí òun lẹ́yìn ìsìn. àti bá mi ò ṣe mọ́ tó bá ṣì wù mí tí mo ṣì fẹ́ ṣe ògbẹ́ni wà ní òde ìgbé rẹ̀ ìsọ̀rọ̀ láti ṣe. àpájà bàbá ń ṣẹlẹ̀ àwọn tó ti wọlé ẹ wò ẹ bá mú ó yapa bí kírètì mẹ́fà ló ikú ẹ jẹ́ sáré wọ sí kí sáré lọ kó èyí tó kù wá. fúli ó yẹ kó pè nǹkan tó wà náà. chama ọjọ́ mo bẹ̀rẹ̀ sí máa pè ah, chama wò tèmi pọ̀ bàjẹ́ ó yẹ kó sí script. mo ní reason náà. mo ní kírètì mẹ́fà ni kí. ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi bọ̀ ọ̀rẹ́ tí mo ní kó bá mi sìn ẹ́ o ti rẹ́dì. epo gbígbóná ṣojú ètè. chairman bíbí ẹ fún mọ bíbí ẹ fún mọ kí ni mo rí ìgbésẹ̀ wa dání àkọ́mù sí sẹ́mu ráyé rí mi. ṣé bí tí mo sọ fún yín kó fún mi lọ́rùn parí tó lọ sọ mí sínú kọ́. wọ́n á wo àlàáfíà dé mọ́ ṣùgbọ́n gbà tí mo lè dé ìbàyè tí mo dẹ̀ wá rí báyìí sí mo fi dá mi lójú pé ara ẹ̀ ti yàtọ̀ sígbà tí òun wá ń gbà yẹn lọ. ẹ̀yin ni máa dúpẹ́ gidi lọ́wọ́ ẹ̀ ah, ẹ ní láti dúpẹ́ lọ́wọ́ mi àbí ẹ̀yin ò mọ́rí orí tẹ́sẹ̀ fún mi ni àbúrò mi lọ jí sún ní igbó kìjìkìjì wà láìdáláì ní onígbàgbé ọ̀la yìí ṣègbè ìdí nìyí tí mo ṣe wá àbúrò mi kó bá mi pè yín wá èmi rẹ̀ ti rán sí yín. èmi náà ti fẹ́ máa lọ nìyẹn nígbà tí mo ti rí pé wọ́n ti wà lálàáfíà báyìí sí. ṣé wọ́n lọ sí ọ̀rọ̀ ìjà? ṣé dáa? ẹ ẹ bá mi rí i. lélẹ̀ mo fẹ́ kẹ́ ẹ fi fà á lójú mọ́ra and then ó ṣàwọn kọ́kọ́ fún mi nípa ọ̀rọ̀ yìí mo dẹ̀ rẹ́dí láti ṣèrànlọ́wọ́ yìí. ẹ ṣe mo dúró sá tẹ̀wálẹ̀ ọ̀hún lọ́wọ́ náà níbi àádọ́ ìfẹ́ lọ. ẹ ṣe gan ni ó dà wọ. ẹ ṣe o. mo dá mi dé kíláyé lọ́wọ́ oúnjẹ tí sẹ́yìn. ọmọ tí mo sọ wípé ti màṣí ń lé tí mo pa báwo ti ṣe lé bí. Ah, ah, ah, jama jama jama jama ẹ jọ ẹ jọ ẹ mo fẹ́ yẹn o chairman èmi ò fẹ́ yẹn rárá o ah, ẹ wò chairman bẹ́ẹ̀ bá fẹ́ kú èmi ò fẹ́ kú o ẹ ti máa tún tẹ́lẹ̀ wọlé jùlọ sọ́mọ yìí ẹ̀yin sẹ́ni mo fẹ́ tí wọ́n ti pàkí iṣẹ́ wa yìí ó ti tẹ̀lé kókó èmi ò fẹ́ lẹ́yìn àwọn. àti sọ́ọ̀kọ̀ àti àti sọ́ọ̀kọ̀ mo sì lórí fi Abímbọ́lá yìí pé gbogbo kíbi tó bá fẹ́ wọ̀ ní nǹkan mi láyé mi ṣetán láti bí ẹwọ́ mi ti ṣe òjò parapara ìyẹn ò mẹ́ni ọwọ́. inú ìdùn wọn ṣé mo sọ fún mi pé inú yẹn ti lọ ni. ó ṣètò bẹ́ẹ̀ láìpẹ́ ni o. ládùúgbò gbogbo oògùn àti gbogbo nǹkan tá a lò sínú yìí náà <laughs> ok àǹtí mi jọ̀ọ́ bá mi gbé tí ká lọ sọ́dọ̀ bàbá alágbò yẹn wọ́n ti ní kí n gbé wá tẹ́lẹ̀ òun ló sọ pé ó ti lọ. mo ti lọ gbogbo ogógó làwọn kò ṣiṣẹ́. Ah, jẹ́ ká kọ́ délé náà ah! gbogbo ibi tá a bá fẹ́ lọ. Ah, mi lè rí mọ́ ọdún mi mi lè rí mọ́. ọ̀nà àgbàlagbà parapì àsìkí ajé o àsìkí owó àsìkí ọrọ̀ àsìkí tí ń pe ọmọlàkejì rẹ̀ ti gbó ribiribi wá fún un mo pè ọ́ lónìí ibikíbi tó bá wà ara rẹ ò gbọdọ̀ lílẹ̀ ẹ̀jẹ̀ tó jẹ́ fún mi ni mo wá pinnu ẹ̀ níwájú ẹ̀ lónìí mo fẹ́ kówó mọ́ bá mi gbé kówó mọ́ bá mi sùn kówó mọ́ bá mi jí gbogbo ara mi kó jẹ́ tajé kí gbogbo òlù kí wọ́n mọ̀ mí lórí rere kó mọ̀ sẹ́ni kankan tí ó lòó tó mi lóde lẹ́yìn bẹ́ẹ̀ ni orúkọ rere tí ọmọ ènìyàn fi pe ọmọ ènìyàn bẹ́ẹ̀ ni kí wọ́n mọ̀ fi pè mí bẹ́ẹ̀ ni mo sọ o gbogbo ẹran tó bá ti fẹ́ mo ṣetán láti mú un dédìí rẹ̀ pàápàá jùlọ àbúrò mi Abímbọ́lá ọ̀kan ṣoṣo tá a kù lọ́wọ́ ìyá ọ̀kan ṣoṣo tá a kù lọ́wọ́ bàbá wa gbogbo ibikíbi tó bá fẹ́ dé mo fẹ́ fi ajé tí mo bá ṣẹ́ mo fẹ́ fi rán lájò mo fẹ́ fi rán lọ sí gbogbo ibi tí ọmọ èèyàn ti sórí lóde ayé bẹ́ẹ̀ ni mo fẹ́ kí kò kankan pa Abímbọ́lá mọ́ mi lọ́wọ́ o á sì kí ajé o mo tọrọ níwájú rẹ save me pro. irọ́ mi ẹ káàbọ̀ àmú ti rẹ́dí o ti rẹ́dí o kò mọ ìjókòó sí bíbá yìí. èmi náà mọ̀ kò ti rẹ́dí ìgbà má yẹ sígbà yìí. Ah, bọ́dá mi <laughs> ẹ ṣe ẹ ṣe o bọ́dá inú mi dùn gan-an inú mi dùn èmi tí yẹn máa jẹ èmi náà nílùú òyìnbó ah, bọ́dá mi ẹ ṣe ẹ ṣe. Eh, Abímbọ́lá o ní láti dúpẹ́ lọ́wọ́ mi kí ló fẹ́ dúpẹ́ lọ́wọ́ mi fún àbó ti gbàgbé pé orí tí karahun ṣe fún mi kò kéré ni tí bá gbé ẹ kúrò ní Spain tí bá gbé ẹ lọ sí Amẹ́ríkà jọ ta ló fẹ́ bí mi náà at least gbogbo ìgbà tèmi náà lówó lọ́wọ́ tó yẹ pé mo rówó dépò pé mo fẹ́ jẹun ó mọ gbogbo àwọn strike tó bá mi strike nígboro tí bí arabi tó ń rìn kiri náà ló ṣe ìsalábàápàdé inú tó ń dùn ẹ àbí o gbàgbé pé owó ló wá lọ níjọ́ yẹn tó sì pàdé bàbá kan tó tẹjọ ní nǹkan papọ̀ tó lọ lu nǹkan fún ẹ tó ṣokùnfà inú tó ń yọ ẹlẹ́nu sí i hmm. tó bá yẹ pé ọlọ́run ò sí lẹ́yìn wa ni tó bá bá bẹ̀ yẹn lọ ṣé irú ọjọ́ ayọ̀ òní sí ó lè máa ó lè rí bẹ́ẹ̀ ni ẹ má ra má dúpẹ́ lọ́wọ́ mi nǹkan tó yẹ kí n ṣe fún ẹ ní in fact tó bá dé láti ibi tó tó fẹ́ lọ tí n bá tó ń rí ibi tó jẹ́ pé àyè ìgbádùn tó wà ní orílẹ̀ àlàyé mo rẹ́ẹ̀dì láti mú ẹ lọ ṣùgbọ́n àwọn nǹkan tí mo bẹ̀ ó ti wà lẹ́yìn bùtù. really ẹ ṣe ẹkún mi ẹ ṣe gan ni ẹ ṣe ẹ ṣe. ẹ yá ajá tètè máa lọ. bọ̀bọ̀ ṣe mo máa mí sí yẹn o. náà èmi náà máa máa kí èmi ní fẹ́rẹ̀ nígbà lọ́kọ̀. Ah, bẹ́ẹ̀ ni mo sì ń lọ nìyẹn. ó dàbọ̀ ó dàbọ̀ <laughs> màmá rí ẹ Bímbọ́lá. ó ga o ẹnu ìjọ wo ló ti lọ tóun ẹ tutù tó báyìí ló ti ń bá àwọn òyìnbó jẹun pọ̀ nìyẹn o ó ga ṣáà ṣọ́ra pẹ̀lú gbogbo ìjẹkújẹ tó máa ń jẹ lọ́hùn yẹn má lọ tóbi o ẹ̀hẹ̀ ẹ̀ ẹ̀ àwọn náà máa lè ní Nàìjíríà táwa sá àbí ìlú ẹni ìlú ẹni o kò sí bí o ṣe lè lọ sílùú òyìnbó tó nàìjíríà ló máa padà sí ìlú wa lóyin àti ayọ̀ àti ìdùnnú wà ó ẹ of course ọ̀rẹ́ ẹ wà lẹ́gbẹ̀ẹ́ mi ń bì ẹ wo jẹ́ ká sọ nǹkan tá a máa sọ nú tí má parí ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ máa gbé fóònù fún kẹ́rá èròjọ títí yín ó mọ nǹkan tó ṣẹlẹ̀ gbogbo nǹkan tó nídìí yẹn mi ò ní mi ò ní problem pẹ̀lú ẹ̀ ìwọ ni kó wo àwọn nǹkan tó need kó kàn sọyé tó bá máa need fún mi kí n send ẹ fún ọ̀rẹ́ ẹ kó bẹ́ẹ̀ mú dání wá ìjà sáwọn pé ẹ̀gbọ́n ẹ ò lákun mi ò dẹ̀ lè tọ́jú bọlé ten thousand dollar sótán máa rí máa fún ẹ ah, ah, èmi ni mo promise ẹ mo ní máa fún ẹ òkè kó lè dá ẹ lójú mi ò ní jẹ́ kọ́ rẹ̀ padà wá màá send mi ò ní jẹ́ kó padà wá sẹ́ẹ̀ màá pe mọ́là tó máa ń bá mi exchange owó nsinsinsin màá ní kó bá mi get ten thousand dollars sílẹ̀ pé màá wá gbà nsinsin ok ṣègùn àmì o àmì àmì àmì àmì àmì àmì àmì òun náà dé láyọ̀ wá bá mi lálàáfíà o màá lè rojú àbúrò mi ṣe ẹ bára yín sọ̀rọ̀ ẹ bára yín sọ̀rọ̀. ẹ̀lú ọ̀rẹ́ báwo ni kí ni nǹkan náà kí ni òwò ṣìgbàgbé yẹn fún náà everything tí wọ́n ní nàìjíríà mo ò fi bẹ́ẹ̀ rí àwọn stockfish rẹ̀ àbọ̀ múra díẹ̀ ó jẹ́ sọ fẹ́gbọ́n kan fi owó kún owó tó béèrè kí n lè ra nǹkan gidi bọ̀ ẹ̀ẹ́ irọ́ ni o máa ọ̀rẹ́ máa ọ̀rẹ́ máa ọ̀rẹ́ everything máa wà okay ọjọ́ ni mo ti kúrò tó ti miss mi màá dé lọ́túnla ọ̀túnla okay okay wú ẹ kí i missed you too i missed you mwai bẹ́gbọ́n sọ̀rọ̀ hmm. ó dàbọ̀ dàbọ̀ ẹ̀yin ara lu ìwé máa ń rojọ́ o tẹ bá ti rí fóun báyìí á dàbí pé kẹ má fi fóun sílẹ̀ ni ah tó bá yẹ pé báwa ṣe ń ra káàdì ń bí ilẹ̀ ṣe ń ra lọ́hùn ni in fact ẹ máa mọ̀ pé gbèsè máa wọlé. ṣebí ẹ̀yin nàì ṣebí torí ẹkọ́nọ́mì nàìjíríà ni lọ́hùn yẹn kí ilẹ̀ ti ń ṣe credit card ẹ̀yin nàìjíríà ló jẹ́ pé international flash àní tẹ́ bá ti flash ẹ̀ flash ẹ̀ kẹ́ pa fóònù yàn ẹ̀yin dẹ́yìn lẹ́yìn fóònù náà. ó mọ tó máa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹ̀ ṣe sọ fún mi mo dẹ̀ ti promise ẹ pé o ní kúrò níbi kí tó fún ẹ lówó ẹ̀yìn try láti parí drinks ẹ̀ so jẹ́ kí n mú kankan nílé so a lọ jẹ jáde lọ gbowó yẹn wàá lè máa lọ ní tiẹ̀. Ah, ga lẹwà sí lẹwà sọ́run. dárò títì. ṣé wọn òkè. ọmọ mi bá gbé e ó sọ fún mi pé tí gbin ìwà àti bí mo bá fà ìkara wọn àdélé ni. bẹ́ẹ̀ni bó ṣe wà nìyẹn. kọ́lọ́ máa yà wá kéṣù dẹ̀ máa yà wá. sẹ́wárí èèyàn bí èṣù èṣù bí èèyàn tó bá fẹ́ kó sí láàrin ọlọ́run á wa yà wọ́n dànù. àmín bọ́dà mi ṣe lè bílífù bẹ́ẹ̀ ṣe ń wò mí no àtìgbẹ́ ṣé wò mí láti òkè délẹ̀ ẹ jẹ́ mọ̀ pé kankan ò ṣe mí mọ́. Bimbo. ẹ jẹ́ mọ̀ pé Spain ta ló wọ́n ti bá mi kill everything kankan ò ṣe mí mọ́. Are you sure? ẹ bèrè lọ́wọ́ tí mo kẹ́ ń bọ́ sọ̀rọ̀ náà. ń gbọ́. ń gbọ́ ẹ tún béèrè lọ́wọ́ mi ṣé ẹ mọ̀ pé ọlọ́run ọba tẹ̀ ń wò yẹn kò sí nǹkan kan tó tóbi jù àbí tó kéré jù fún láti ṣe ó ní agbára láti ṣe anything ó dẹ̀ gbé agbára yẹn lé àwọn kan lọ́wọ́ kó máa fi wòyàn sàn ṣe bọ́ọ̀rẹ́ mi ṣèwà yìí she's tested okay nothing kò sí surprise. àìsàn kankan mọ́ lára ẹ̀ kò sí anything kó máa jí kó máa sùn kó dẹ̀ máa jẹun. sẹ́rí lílé ìtẹ́sọ yìí ó jẹ́ kí n believe ọ̀rọ̀ tí àwọn àgbàlagbà máa sọ pé kò sí nǹkan kan tó wó ṣe tì àrùn tó bá wò tí o bá sùn ìgbẹ́ ló máa kú sí. níbẹ̀ ni. for your information fún nǹkan tí mo rí lónìí tó ń dùn mí nínú mo rẹ́dì láti celebrate ẹ̀ fún mi lónìí lónìí náà dẹ̀ ni. ṣé nínú ilé yìí tí bá ṣe ń bí á dàbí pé mo láhùn. èmi ò ní lè mo ń ṣeré ni àjọ máa ṣeré lọ náà ni. fún mi ní two minutes kí n sáré mi kọ́kọ́rọ́ mọ́tò mi. bọ̀dá mi. àwọn tiẹ̀ ti dá àwọn tiẹ̀ ti dá ẹ wọ ẹ lọ mú kẹ lọ mú kẹ jẹ ká lọ ṣé ò ní lóyún yà wọn náà wọn trust now in fact àwọn ṣé bó ṣe ń wọlé lọ yẹn inú ẹ̀ tó ṣe wípé tó wà máa jáde báyìí in fact o máa wò wá wà surprise tá a máa lọ ẹ ẹ chairman it's a pity ipa àbúrò yín ni it's a pity kò yé yín it's a pity àbúrò yín ni bọ at the àbúrò àwọn èèyàn kan lélẹ́yìn náà ṣe bá àbúrò àwọn èèyàn kan lélẹ́yìn tó wà bí ẹ ẹ yọ àbúrò kúrò yẹ business wa kò ní ìkẹ́ mix ẹ̀ pẹ̀lú family business family business yàtọ̀ sí business ẹ wọ́n sàn and business tiwa yóò ní rules rules ẹ̀ nípa ẹ̀ tó bá ti mọ̀ àṣírí ó ti dọ̀dọ̀ kó kú wa chairman ẹ ẹ wo ẹ ṣe kọ́tọ́ ẹ kẹ ṣe chairman ẹ ṣe kọ́tọ́ ẹ kẹ ṣe à ẹ fi àbúrò lẹ̀ ẹ fi lẹ̀ Abímbọ́lá. alẹ́ rẹ yóò ká tó fábò wá bá di. òjijì àwọn òjijì ló wá fún jíjí ìkọ̀kọ̀ awo rẹ̀ ló wá fòrò ọ̀pá pàpàràdà bí mo ṣe ń wò ẹ́ yìí ó yá parọ́ ló yìí dára parẹ́. jama ìwé ni parẹ́ a. Ah! ètò kékeré àpárẹ owó ṣe bó ṣe àyàtọ̀ sípẹ́ pa òun kò máa parẹ́ ẹni ṣe ẹgbẹ́ ẹgbẹ́ pa ẹni kò parẹ́ parẹ́ lọ síbò. tọ́lì akílẹ̀ ṣẹlẹ̀ náà o fẹ́ kọ́ mi sẹ́mi mo sọ fún ẹ pé ẹ ẹ àbúrò mi nìyẹn o fẹ́ fẹ́ kí n gbé ọ̀bẹ̀lẹ̀ lọ́rùn kí n dẹ̀ máa dúnbọ̀ ẹ̀ nínú ilé mi ni ẹ̀ẹ́n jama kò ń ṣe bẹ́ẹ̀ náà ẹ̀ẹ́n náà mo bó ṣe ń lọ ọ̀nà owó yẹkẹ pa ni kò ń ṣe pé kó wá máa lọ parẹ́ lọ síbi kan all the same ẹ̀ make sure pé pa o ẹ̀ẹ́n mo tiẹ̀ jẹ́rìí pé máa paná ẹ̀ẹ́n jama ẹni bínú sí mi náà pé mo ń ṣe báyìí iná sàmọ́ bí mo ṣe ń jẹ́wọ́ lórí kínní mi mo ti ní ogun ó ti pọ̀ gan náà àkáǹtì mi ti bá lọ kún sí ta ló máa jẹ́ gbogbo yẹn ẹ ṣàmọ̀ ẹ tó ẹlẹ́mi náà fẹ́ mo fẹ́ kó ẹ ṣàmọ̀ nǹkan tó ṣe ẹ̀yìn ah, ẹ̀yà pa ẹ̀jẹ̀ lọ kó five crates ló kù tó dẹ̀ mú wa. epo gbígbóná ṣojú rèkété gẹ̀ǹgẹ̀ tutù lẹ́yìn ó gbóná nínú o ìwà ọmọ ẹ̀dá burú jù tẹ̀ṣù lọ ọba òkè má jà kó sí páńpẹ́ wọn. wọn bó ṣe pè mí ọjọ́ ẹ̀ mo ṣọ́ ọ ibi iṣẹ́ sọ̀rọ̀ lórí aago ni bí ọmọdé come to think of it báwo ló ṣe wá lẹ́tà get nọ́mbà nítorí ọjọ́ tí mo fẹ́ gba nọ́mbà ẹ̀ ni ìmọ̀kọ́jọ́ ẹ̀ ni tinúkẹ́ bẹ̀rẹ̀ sí máa ṣe kọ́tọ̀kọ́tọ̀ ẹ̀ báwo ló wá ṣe get nọ́mbà mi. ẹni tó ń sọ̀rọ̀ ẹ wọ́n ti pé lọ́jọ́ kìnìún àná Tinúkẹ́ sọ fún yín pé èmi ọ̀rẹ́ òun yìí o mo brilliant mo dẹ̀ smart gan. ṣé scroll through her phone báyìí mo kàn tẹ̀ dé rí orúkọ yìí orúkọ ọ̀gbẹ́ni yìí rè yìí sáyé mú nọ́mbà mi ṣe sáyé kọ́lé sínú pépà mi mo fẹ́ kó lórí fóònù ah, ṣé kí n pe aago yẹn o pé kí n tẹ̀ sáwó bóyá nọ́mbà yẹn ni bó ṣe jọ̀hún. oh that's lovely that's lovely You know dẹ̀ dùn to ṣe pé understand inú mi dùn Woman, ní burú fún oh, very very intelligent brilliant girl yeah. Eh? that's good keep it up ọmọ see problem tí mo ní pẹ̀lú tí nìkan ni pé ó máa ń nag hmm? èmi ò lè láì kó bẹ́ẹ̀ máa nag mo ti fẹ́ sílé ló ń ṣe kọ́tọ̀kọ́tọ̀ bẹ́ẹ̀ tí bá fẹ́ sílé nǹkan kí ló máa ṣe ilé agbóná ju fún mi no no mo lè stand nínú nǹkan bẹ́ẹ̀ náà kí n wálé kí lè máa gbóná nítorí pé mo fẹ́ nǹkan tí tó yẹ pé any sport àti jealous owó ń jowú mo no mo o get it so it's it's all over between us anyway mo ò bí pé mo lè ní anything láti ṣe pẹ̀lú ẹ̀mọ́ torí such a girl ò deserve èèyàn bí èmi tó nice bí èmi náà náà kò possible. kéde wa máa wo ṣẹ́rí níwájú ọlọ́run àti ìmọ̀ mo ti máa. ìmọ̀lẹ̀ ni ó borí òkùnkùn ọlọ́run ló ní gbogbogbò. ẹ jọ ilẹ̀ yín wá débi o. àrítẹ kọ sáńbọ̀dù síta pé ẹ̀yin wá bá mọ ibi tí wọ́n ń sí ṣé bó lórí iṣẹ́ gẹ́tìmá náà yẹn ọkàn lẹ́ẹ̀mejì wá ń kó wọn níbò mi báyìí. èmi gangan ni mo wá fún gẹ́tìmá mi ò mọ̀ rí. àṣebàjọ wà ní. ṣé wèrè wá gbélé yìí ọmọ òòyà wèrè ni ṣọ́tẹ̀ wèrè mẹ́bà fún ẹni ó ṣe eré ni nígbà tó wọ pé kò gbé náṣọ láti pàṣẹ three thousand pẹ̀lú one bag of rice wà kúrò lẹ́kọ̀ọ́ yìí. ẹ o ti wá tó. ṣé ẹ̀yin dẹ́ fi pé ẹ lè ṣe iṣẹ́ yìí. ah ẹ wo èmi ni mo wá fún iṣẹ́ jà ní ilé tèmi náà ṣáà lẹ́sìn ṣépè fáyín báyìí ó lè pe ẹ̀ wá aṣọ wá síbí báyìí. anyway ṣé ẹ̀yin ti ṣe igi tí máa rí. ah mi ṣiṣẹ́ gan ẹ wo gbogbo tẹ òkun ni mo ti ṣe iṣẹ́ kò síbi tí mi ò tí ì ṣe iṣẹ́ rí ó kàn yẹ pé mi ò tí ì bá wọn ṣọ́ ìlérè ni bókun bá sì wà nù lẹ́yìn náà á bá yín ṣọ́ dáadáa. inú ilé olùkú wa kò sí òkun lè tèmi àlà ìlú ń gbé ìbàṣẹ ti gbọ́. mo ń ṣàlàyé náà kò sí tí mi ò kí ṣọ́ korobá adìyẹ stóòfù bẹ́ẹ̀dì kò sí gbogbo nǹkan là ń ṣọ́ nulẹ̀ kò sí ní táwọn ń ṣọ́ better ìwọ náà ṣe iṣẹ́ gate man rí. ẹ mo ti ṣe rí nígbà tí mo wà ń sùkú ìgbà tí mo wà ń sùkú mo ti ṣe rí. o ò serious o ò tí ì wáṣẹ rárá iṣẹ́ kan ló wá débi báyìí iṣẹ́ kan. ó sọ kí ló ń ṣe wèrè wèrè ẹ. ọlọmọlé mo níyàwó lé ẹ ṣàánú mi. má kúnlẹ̀ má kúnlẹ̀ má bẹ̀ mí. Ah, ah. ẹ ṣàánú mi mo ti lọ́mọlé mo ti níyàwó lé. dákẹ́ ah, wèrè iṣẹ́ wèrè ẹ lọ́wọ́ àjẹmí má bínú jàre tí o bá tiẹ̀ jẹ́ pé ọmọ gan ti jẹta já tẹran. kí wú eléyìí kó máa fẹ́ yàwó kó tún máa bí ọmọ ẹ rí pé lẹ́yìn ti di ọ̀la dáadáa èmi gan tí mo yọ ọ̀rùngbọ̀n mi ò tí ì níyàwó. ó tó tó tó ẹ̀jọ̀ ẹ fún mi lọ́wọ́ sọ mi ì ọ̀sìn lẹ́nu. sọ́rí mà. bẹ́ẹ̀ ṣe gbẹ lórí gbẹ létè gbẹ ní gbogbo tíkátíká gan lẹ́ fi gbẹ ó sọ pé gbogbo sí ayé yín gan gẹ́tí ṣé wọ́n lè fọṣọ. Òdèlé Ayọ̀nàṣọ. ah mọ́ mi ẹ mọ́ tó ṣẹlẹ̀ látìgbà tí mo ti wà kékeré tí mọ́ mi ti bí mi kí n tó wéko láti Ìbàdàn wíkìlò máa ń mú mi lọ́wọ́. wíkìlò máa ń mú mi lọ́wọ́ o ò níṣẹ́ ṣe. bí a ṣe gbogbo ẹ̀ papọ̀ màá ṣe. ẹ fẹ́ ṣe méjì papọ̀. màá ṣe ah, ah, ó ṣe yọ̀kan jó àbá yìí. àló lè ní olójúkùn yìí ni. bàbá ṣe mọ́tò tẹ̀ ń wo mọ́tò yìí. ó wà pẹ̀lú ṣẹ́yìn ẹ máa fọ̀ láàárọ̀ tẹ́ bá ti jí o iṣẹ́ ń bẹ agbára ń bẹ mélòó ni mo ti lò nínú agbára mi. tí n bá dé lálẹ́ náà tí n bá gbẹ́ ní wọn ọ̀fẹ́ mi bí àti bá lálẹ́ ẹ máa mẹ́sẹ̀ pẹ́ fọ. ṣé ká fọ mọ́tò ká fọ gbogbo ilé ẹ ní forí rúùfù iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn. lónìí kíákíá ẹ jọ ẹ jọ ẹ jẹ́ kí n máa ṣe lọ́ba ẹ tó lọ lọ ẹ ṣáà jẹ́ kí n máa ṣe lọ́ba ẹ ẹ máa wọ ni máa pọ gbogbo ẹ. wọn ò lè mú ọ wọn ò lè mú ọ. bẹ́ẹ̀ dáyà mo ti bẹ̀rẹ̀ sí ní pọ̀. pápá. ẹ má wọ ni mo ti ń ṣiṣẹ́ lọ ni ẹ. bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí mi. agbára ọba bá jẹ́ kó wá sí ìbàdí fún mi jàre. ẹ jọ pé kò. gbogbo tó ń dán ní wúrà ẹ wá ọmọ aráyé yá mi létí yín o gbogbo ohun tó ń dán ní wúrà ẹ wá ìsàlẹ̀ ọ̀rọ̀ mo ló lẹ́gbìn ẹni wà kù wá. ẹ jẹ́ láti bẹ̀rẹ̀. mọ́mí láti jẹ̀gbìn ní ìsàlẹ̀ lọ́hùn tí mo sọ fún pé màmá wa wò nígbà tẹ́lẹ̀ kan padà wá. oh yeah yeah yeah yeah yeah láti jẹ̀gùn. bẹ́ẹ̀ ni ìsàlẹ̀ jẹ̀gùn sàlẹ̀ lọ́hùn. ok ok ah ó mà dẹ̀ ga ó wá ṣe fírífírí. mọ́mí mo ti wá dáadáa láì ìgbà. several times. mi ò ń bá yín lé kìtì wọn máa ní kí n padà kí n padà àmọ́ ní wọn á dùn pé àbáyà aláàánú wa lélẹ̀. mo dẹ̀ wá ń jáde báyìí ẹ̀ dẹ̀ máa wò ó. ẹ wọ́n tó ṣẹlẹ̀ ẹ bọ̀ nílé ẹ kà lọ. ẹ ṣe gan ma ẹ ṣe wa. dúpẹ́ lọ́wọ́ yín o. Ah! mo lè wọ bàtà bọ̀. ẹ má bínú ma ẹ má bínú. fẹ́ wọ bàtà wọn lé fún mi ni. ẹ má bínú. ẹ jẹ́ wọlé kẹsílẹ̀ fún mi. wá gbọ́. Ah, àṣírí ah, àìsíkí ìbùkún àti ìlà ẹ jẹ́ ká fẹ̀sọ̀ wá bí ìbẹ̀rẹ̀ bá dùn ìgbẹ̀yìn ní kàrọ̀ aṣọ ọ̀tún ń bọ̀ wá dà kìsà bóyá ilé tuntun bọ̀ wá dákú ọ̀rí ẹ jẹ́ a rántí ká rántí ọ̀la o. bẹ́ẹ̀ ṣe pọ̀ tó náà láìsí kì í ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ló ń pọ owó fún àwa mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àmọ́ nísìnyí kí gbogbo yín pátápátá kí ẹ wá gbéra báyìí ẹ wá bẹ̀rẹ̀ iṣẹ́ ilé fún báyìí sàn ó yá ó yá ẹ dé. èmi kẹ́mi náà ni mo wá di ọlọ́lá ni mo wá di ọlọ́là ni mo wá ń kó owó jọ mo wá ń kó ọ̀rọ̀ jọ ah èmi tiẹ̀ ti wá ayé yìí ná ayé lè ní máa jẹ kú ẹ̀sìn kan lè dùn tiẹ̀ dájọ́. Hehehehe <laughs> my sister. ṣé kò rí lè mọ ọṣẹ tó tó yìí túnde. Ah, my sister ọdún márùn-ún mo fi kọ ọ̀gá mi ó lò mí bí ẹni lẹ́rú ni. o fọdún márùn-ún kọ́ ṣe ilé lásán náà ah. báyìí. ac ah, ẹ̀yin náà ṣáyé bó ṣe ń tutù my sister. in fact iṣẹ́ ló ṣe ọ̀wọ́n ẹ̀sìn yẹn tutù. Eh. ah in fact máa bọ́ lọ́wọ́ ti ìyá mi ẹ̀gọ̀gọ̀ òun ló tutù jù. Eh. máa bọ̀ máa bọ̀ máa bọ̀ bẹ́ẹ̀. Eh ó tutù yàtọ̀ ó tutù mo gan bọ́dún ní ilé ah! sórí. báyìí mọ̀ mi ṣe ilé ilẹ̀ sọ pé ó. mo gan mọ́jú ni. o ah, gbọ́dọ̀ má tutù because five hours ni mo lò ń bẹ̀. ó lórí èsì nìkan náà ṣá. mo jókòó tì ní all because of kẹ̀ṣà lè fẹ́ di. o fi five years o fi kọ́ṣẹ́ o tún wá fi five hours o tún wá fi ṣe é ṣe ẹ̀yẹ kan yìí náà ọdún fúyàwó kọ o. ọdún márùn gẹlẹ mi gan lónìí wọn yìí. ah definitely ó máa take any another five years láti marry nìyẹn o. àwa mi èpè nìyẹn wa. mi ì ṣe pé wàá dé gbogbo ẹ̀ five five five kúrò lọ́rọ̀ ayé ẹ̀ di anyway ṣá ọmọ ọdún ṣẹlẹ̀ ń sìn tún ni sórí check tí mo fún ẹ yìí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni mo ti kọ check fún lẹ́ni o and most of them gan ti gbọ̀nà báǹkì lọ báyìí nítorí náà ń kọ́ kí wọ́n lè tètè ya ṣe kí ni kó o ti ya wọ bàtà ẹ báyìí kó o máa gbọ̀nà báǹkì lọ torí tó bá yẹ tètè bẹ́ẹ̀ tó máa ti pé tọkọ tó bẹ́ẹ̀ wà á lẹ̀ nìyẹn torí o tèmi ò kì í dúró báǹkì pẹ́ tó yẹn o ọ̀nà báǹkì street, báyìí. ah ibẹ̀ náà ni mo náà sìn wá. mo ti sanwó iṣẹ́ ẹ̀ fún ẹ o má ní mi ìsanwó fún ẹ o tó bá pẹ́ dé báǹkì o. ẹ ṣe gan ma. all right take care ṣe gan ẹ ṣe gan o ó dàbọ̀ ẹ ok ó dàbọ̀ take care ẹ ṣe ma. yes my own done better ìbùkún àti ìlà ẹ jẹ́ ká fẹ̀sọ̀ wá. my daddy. Túndé Túndé. my daddy. bone. ah hey daddy my own don better hey my own don. Eh? Eh? daddy daddy tèmi ti dára. sọ fún mi kí ló ń dùn ẹ́ nínú kí ló mú ayọ̀ ẹ ayé mi ti dáa ni o ti ṣoríire. ó kọjá bẹ́ẹ̀. praise the lord. hallelujah. praise the living father. hallelujah. olú aṣọ ẹ afúnṣì. afúnṣọ. ṣé o wá pa. ó gbóhùn ẹni. Ah, ah. dúró jẹ sáyé pátákì sọ̀rọ̀ dúró síbí. mo máa ti ṣoríire. ṣùgbọ́n lórí tí ó gbé ni ló ń gbé ni kàláwòrè even ló ń gbé ni ti jésù gidi ẹ wo mo ti jí ọmọ àràgbàjọ ayé mi dẹ̀ ti dáa gbogbo ìṣòro ààrẹ òru àti whatever tá a máa ń ṣe ṣáláàdì ẹ wo ó ti já sáyọ̀ jẹ́jẹ́ mi mo máa jókòó mo ti ronú pé báwo ni ẹyin iṣẹ́ àṣewálé ni o kàkà kíṣẹ́ dẹ̀ wà iṣẹ́ ò yọjú àti bí pọ́n bí màá yẹn ṣe dé nìyẹn ó bá ní ó máa kan o ó wà ń bẹ̀ ẹ́ o ó fẹ́ ṣe gbá o ó fẹ́ ṣàwò nídìí iṣẹ́ tí mo mọ̀ ac kí n tún ac ṣe tó jẹ́ five years mo fi kọ́ ẹnì ṣò ń bẹ̀ tàtà débẹ̀ iṣẹ́ tí mo ṣe tí ò ju kankan fún mi ní bẹ́ẹ̀ one thousand two two five àbí five ó pọ̀ ju five thousand Daddy. ẹ ma ṣé kò sí sa dadi could you believe pé eight hundred thousand naira check ló fún mi àárọ̀ làwọn lọ káṣẹ. ẹ Jọtúndé ǹjẹ́ o lè mú mi dé ọ̀dọ̀ ẹni tó ràn ẹ́ lọ́wọ́ tó ṣoore fún yìí. ẹ̀yin náà fẹ́ jẹ́ ti kò jọ́ dájú ẹ̀yin àìmí tí mo nìkan tí mo ń ṣe sí ni èmi nìkan tí mò ń ṣe sí ni mo entitled láti tán bá ní kẹ́yìn wá ṣe sí sí kílẹ̀ mi tẹ́ fẹ́ ṣe. ẹ kì í ṣe láti gba nǹkan kan ṣùgbọ́n àwọn mi kó o mú mi dé ọ̀dọ̀ onítọ̀hún mo fẹ́ fi ojú mi méjèèjì mo fẹ́ fi rí. dádì láti lọ ṣe kí ni àti pé kí ni ìdí àti túmọ̀ tẹ́ fẹ́ fi hàn. ṣé o rí bó ṣe wà látòkè délẹ̀ kòròfo ni ẹ ò ní nǹkan kan mọ́ nínú ìṣẹ̀dá tá a dá ọmọ ènìyàn a dá ògo a dá ọrọ̀ adá àsìkí adá ọlá adá gbogbo nǹkan ohun àmúyẹ tọmọ èèyàn ó fi jẹ́ èèyàn láyè ìyá dààmú wọn ni àṣẹ kan ń bẹ lára ẹ̀dá ènìyàn látòkè wá sílé ayé pẹ̀lú ilẹ̀ nígbà tí ẹ̀dá bá rìn lórí ilẹ̀ a ti pàṣẹ fún ilẹ̀ àti ara ènìyàn ìmísí tó bá jáde láti ilẹ̀ káwọn méjèèjì kí wọ́n ṣiṣẹ́ pọ̀ kógo náà sì bùyọnu ayé ẹ̀ wọ́n ti gbà á ẹsẹ̀ tó ń wò yìí kòròfó lásán ni ibo ni wọ́n ti kó bàtà. bàtà tèmi wọ̀ bàtà tí mo wọ̀ sẹ́sẹ́ dádì ẹ tún ti dé ẹ tún ti dé ah, ah, dadi ẹ dẹ dẹ ẹ dẹ dẹ gbogbo àwẹ̀ àti ṣòro ọjọjọ yìí ah, ibi olè fẹ kó ti ṣiṣẹ́ tatọ joy joy joy joy joy yẹn yẹn olóòtú tún ṣe ń sìn even ibi tá a gbà wẹ̀ dé afẹ́tún ní ọ̀sà. lóòótọ́ àti gbàwẹ̀ àti gbàdúrà àwẹ̀ àti àdúrà tí a sì ń gbà à ń gbà wípé kí gbogbo yín lè ṣoríire nítorí pé ọmọ ẹrú ní ìyá ọmọ ẹrú ọmọ àjànàkú ò ní yàrá gbogbo ọmọ tó bá ti ara wòlíì jáde ó yẹ kí wọ́n rí àmì ọlá lára wọn ni kò yẹ kí wọ́n tòṣìkò àsìkò tí àdúrà náà fẹ́ gbà ọ̀tá ti wọlé wá o láì kíyèsára àti láì sí nínú ẹ̀mí òun ló mú ẹ kokùn bọ pàkúté ayé wọ́n ti kó bàtà ẹsẹ̀ méjèèjì o bàtà tó wọ̀ yìí bàtà tayé ni ibi tó gùn ẹ wà ibi tọ́lá ẹ wà ibi tọ́rọ̀ ẹ wà ibi tí àsìkí ẹ ń gbé tó bẹ́ ìwálé ayé wọ́n ti kó o màá gbà padà pẹ̀lú àṣẹ ọlọ́run ọba àṣẹ ọ̀run ni mo kú ṣe agbára nù tó bá ṣe pé ìwọ ló pè é tó sì rán mi iṣẹ́ lóòótọ́ àti òdodo tó sì ṣí mi lójú láti rí ohun ìjìnlẹ̀ ohun tó fara sí èyí tí èṣù ń lò láti gbá sí kí àwọn ènìyàn ọlọ́run jẹ́ kó mú mi débẹ̀ wá mú mi débẹ̀. ó ní ẹnikẹ́ni tó ń fi àlàáfíà lọ sálẹ̀ ẹni ò fẹ́ ṣe rere mú mi lọ síbẹ̀ ló bá ṣe pé lọ́sùn tó ń bọ̀ ni agba eré ilé ayé jábéṣe padà fún gbogbo ọ̀hún wọnú agba padà fún ẹ níṣó bẹ́ẹ̀. àìsíkí ìbùkún àti ìlà ẹ jẹ́ ká fẹ̀sọ̀ wá. ojú fọ̀rọ̀ bọ́mọ lọ́wọ́ èkúrọ́ ó yẹ ká wọ́n lárọ́ ẹ̀tọ́ ẹnì kọ̀ọ̀nà àlùmọ̀kọ́rọ́ ìlọsọ́nà ọ̀la yìí ó padà. ènìyàn aráyé burú mágbára lẹ́nìyàn ojú la rí o inú ẹ̀dá ìbáṣegbà bá ṣìwò àbámọ̀ tó ń bẹ nínú olùbí. lè jẹ́ èèyàn mọ́ a ti dè wọ́n mọ́lẹ̀ wíwà ń bí tí wọ́n wà ń bí ètò òun wò wọ́n ìtúndé gbogbo wọn ò lè jẹ́ èèyàn mọ́ ọlá wọn àsìkè wọn gbogbo ohun tí wọ́n ní pátápátá òun láti rìn lórí kọ́ńtínì yìí túndé ṣé ìwọ náà ò rí ìwọ náà fún ara yìí ó rí tó gbége lọ́wọ́ òun bomi sí fúláwà àtọ́lọ́ àṣìṣe ọlọ́run àlàyé pẹ̀lú ogun tí abẹ́rẹ́ mi wáyé ayé màá fi ẹ̀kọ́ òun gbèkùn lónìí bẹ́ẹ̀ ni màá fi gbogbo àwọn àdúgbò òun gbèkùn lónìí àṣìṣe ọlọ́run ọ̀yá ọlọ́run àlàyé gbogbo agbára ẹ̀ lókun ó máa lè mo láàrin kọjá bí àárín láàrin sọ́mọ̀ kọjá ti ń lọ rí wọlé mo láàrin kọjá gbogbo agbára tágbára kó má di ìṣẹ̀mọ́lẹ̀. ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ ìbẹ̀rẹ̀ yìí ti jọdé. jálẹ̀ yìí ṣé ò sí o. ṣé ìwọ ni o yìí. èmi ni mo ní yìí pẹ̀lú gbogbo ẹtí ìbẹ̀lẹ̀. ìwọ ló ní gbogbo gbogbo tó ṣe pátápátá tó fi di àwọn ìsìnkú gbẹ̀kùn kí ni tiẹ̀ torí ọlọ́run wọ́n níbi tó bá tẹ̀lé mọ̀ ṣọ̀ṣọ́ òun ní ṣọ́kẹ̀ lọ gba ti ẹ̀jẹ̀ torí ọlọ́run ilé ìjọsìn tó ń ṣọ́ ní kò lọ ṣọ́ o kò fi mí sílẹ̀ rárá tèmi o. ṣé àánú ò ṣe ẹni àbọ̀ mọ̀ pé àwọn ilé náà wọ́n láti sin òbí wọn wọ́n wáyé kí wọ́n lè jẹ́ èèyàn kí wọ́n sì lè ṣe nǹkan nínú ayé wọn ni kí ló dé tó fi so wọ́n nígbèkùn eight hundred eight hundred thousand eight hundred thousand ọmọ ọ̀sẹ̀ tí wọ́n ń wí yìí mo fún ní eight hundred thousand lóòótọ́ owó iṣẹ́ tó ṣe fún mi ni ẹsẹ̀ wàá gbọ́ náà tí n bá fún mi ní eight hundred thousand naira tó bá ṣe láti èní yìí sí twenty years from now kò lè pẹ́ eight hundred thousand eight hundred kọ́ gbogbo kò lè pa. Ah, ìwọ fún ní eight hundred thousand o so mọ́lẹ̀ sójú kan ṣé eight hundred thousand tí wọ́n fún túndé ọmọ tèmi ṣé ó tó ògo tó ń bá wálé ayé ó tó ọ̀rọ̀ tó kọ látọ̀dọ̀ ọlọ́run alàyè wálé ayé lónìí ni màá tún túndé o màá dẹ̀ tún gbogbo àwọn tó wà nínú ìgbèkùn pátápátá. ní sùúrù wọn máa ń ra ògo ni wọn máa ń ra ògo mi lè ti ra ògo ọmọ tiẹ̀ ó lè tú o ó lè tú rárá ìjọ ọlọ́run alààyè tá a pè mí sí orí ẹ̀ náà ni mo gbé ti ń ṣiṣẹ́ ọlọ́run ló pè mí láti já ìdè oṣó láti já ìdè àjẹ́ láti máa tú gbogbo àwọn tá a dè ní ìgbèkùn láti tú wọn kí wọ́n dẹ̀ bọ́ sínú ìmọ́lẹ̀ ọlọ́run alààyè kí wọ́n wà nínú òmìnira wọn bẹ́ẹ̀ ni o màá sì ṣe iṣẹ́ náà lónìí gbogbo yín níbi tẹ́ ẹ bá iṣẹ́ dé ó yá dúró ẹni tó nu ọkọ̀ kó fi aṣọ tó fi nu ọkọ̀ sílẹ̀ ẹni tó ń gbálẹ̀ kó fi ìgbálẹ̀ sílẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jókòó ó yá gbogbo yín mo pa àṣẹ fún yín ìjọ tá a dá yín a dá yín nínú òmìnira àṣẹ òmìnira náà lè padà sóde ọ̀run alààyè ó yá mo pa láṣẹ fún yín kí gbogbo yín padà sínú àgọ́ ara yín pa ó yá máa lọ ó tú wọn sílẹ̀. ó tú wọn sílẹ̀. ó tú wọn sílẹ̀. èmi wá ń wí fún ẹ ní wákàtí ọ̀rẹ́ yìí pé sẹ́ ṣé tí tó tú wọn sílẹ̀ yẹn èmi náà wá tú gbogbo agbára ọ̀gá ògo tí ń bẹ lára ẹ máa wá tú gbogbo ẹ̀ sílẹ̀ máa kó sínú omi. nítorí pé òkun ọlọ́run àlàyé ló fi iṣẹ́ rán mi iṣẹ́ tí bàbá mi sì fi lé mi lọ́wọ́ ni ó di dandan kí n jẹ ní àtẹ̀yẹ ó ní àyà yóò bá àwọn àlejò wọn ó sì fi ìbẹ̀rù gbogbo sájáde kò níbi kọ́lọ́ fi wọn bẹ́ẹ̀ ni ó níta ní ìwọ òkè níwájú sẹ́rúbábẹ́lì wọ́n láti tẹríba ni òun láti tẹríba lónìí ni pẹ̀lú àti ọlọ́run àlàyé olúwa àwọn tí ń yọ mí lẹ́nu ti pọ̀ tó yìí ọ̀pọ̀lọpọ̀ lè àtọ́ dìde sí mi ọ̀pọ̀lọpọ̀ lè àwọn tó wí nípa tèmi pé ìrànlọ́kọ̀ kò sí fún nípa ti ọlọ́run àmọ́ bó bá ṣe tèmi ni aṣọ àwẹ̀lẹ̀ aṣọ mi èmi gbà àwẹ̀ mo sùn mo sì jí nítorí pé ìwọ olúwa wà pẹ̀lú mi ṣe bí ìwọ olúwa ló di gbogbo àwọn tá mi lé gbogbo ẹ̀rẹ̀kẹ́ ìwọ olúwa tó di gbogbo àwọn tá mi lé gbogbo ẹ̀rẹ̀kẹ́ ó yá máa lù ní gbogbo oríkèéríkè ara. ó yá tániwọ́ gbọ́dọ̀ tí wá. ẹ̀ránṣẹ́ ọlọ́run alààyè ni mí aláṣọ funfun tí dẹ́rù gbà mọ́lẹ̀ ìmọ́lẹ̀ sì dé tí ó borí òkùnkùn. ìránṣẹ́ ọlọ́run alààyè ni ìwọ tí o fẹ́ bà iṣẹ́ tí ọmọ ènìyàn kan ṣe fún ogún ọdún tó fẹ́ bàjẹ́ ní ọjọ́ kan ṣoṣo wá gbọ́ o ní òní ẹjọ́ kankan bẹ̀rù lónìí àtúpalẹ̀ àwọn ìpàdé rẹ̀ lónìí. tó bá dé bẹ́ẹ̀ sáná ìtàn sọ. ó ní àwọn ọ̀run sọ̀rọ̀ àwọn ọ̀run sọ̀rọ̀ ògùn ọlọ́run ọjọ́ dé ọjọ́ ń fọhùn bẹ́ẹ̀ ni òru dé òru fi ìmọ̀ hàn ó ní kò sí ohun kan tàbí èdè kan níbi tí a kò gbọ́ ìró wọn la gbogbo ayé dá àti ọ̀rọ̀ dé òpin ayé nínú wọn ló gbé pàgọ́ fún oorun tó dàbí ọkọ ìyàwó tó ń jáde sí iyẹ̀wù rẹ̀ wá ìjáde rẹ̀ sì dàbí ọkùnrin alágbára tó bá pẹ̀lú àṣẹ ọlọ́run alààyè gbogbo agbára ẹran ìyára ti ń bẹ́nu mi èyí tàbí iṣẹ́ mi ó yẹ máa jáde pẹ̀lú àṣẹ ó sọ fún ọ bá bẹ láyé tí bá bẹ láyé. ìpínlẹ̀ sáwá <laughs> ẹ ò ní sálọ. wo lónìí mo dé láti ṣe tó yẹ kí n ṣe fún yín láti gba gbogbo agbára ẹ̀mí òkun pátápátá dànù lọ́wọ́ yín. ìwọ alàgbọ̀ lójú bí ọ̀rọ̀ roro ìwọ aláṣọ funfun aláṣọ ẹ̀jẹ̀ tó pera ẹni wòlíì orí wàkúwà o tún wà mí débi. mo gbá ẹ débi o mo gbá ẹ débi. <laughs> jẹ́sùn àwọn kan fún wọn lónìí ìjọ mọ̀ ẹ́ pé iṣẹ́ tá a bá rọ́kọ̀ wọn ní kì í pọ̀pọ̀ ilé tí wọ́n rọ tó wọ̀ ọkọ̀ yìí wọ́n lẹ̀ kó wo kì í nínú ráyè mọ́. ọ̀pá ní ṣáájú agbọ́n mi gbogbo rẹ̀ ní jíjà gbòòrò gbòòrò gbòòrò gbogbo yín ni mo pè ẹ tara ṣàṣà ẹ wá mú jẹ. tá a mú dá padà lórúkọ Jésù ó yá kó padà gbogbo òkè ẹ tẹríba gbogbo ẹ̀mí ẹ tẹríba àtòkè gibeon àti timuari gbogbo wọn pátápátá ló tẹríba lábẹ́ ìrìn ẹ̀mí mọ́ ọlọ́run ó yá kó padà òun mi kì í gba ẹ̀mí lẹ́nu ẹnikẹ́ni òun mi kì í ṣe ìdájọ́ lọ́wọ́ ara mi nítorí pé ọlọ́run ìránṣẹ́ lásán lè mi jẹ lábẹ́ ṣùgbọ́n pẹ̀lú ètò ìṣe mo ṣetán láti gba ẹ̀mí lẹ́nu ẹ̀dínà láti ṣe ìdájọ́ náà ó yá bá a. ọlọ́run alààyè akọ́ nínú bíbélì igbe ẹ̀ léṣe ta Fílípì pa a sì pa á ní ìlú mìíràn tó gbé ń wàásù ibi tí ìránṣẹ́ lọ ẹ̀mí ó yàtá mẹ́pà kó gbé mi débẹ̀ bí ẹ̀mí ti jáde lọ tó ń ṣiṣẹ́ mi kí ìránṣẹ́ Ọlọ́run alààyè kó máa ṣẹ́ Michael mímọ́ Michael mímọ́ lágbára tẹ́ ẹ fi gbogbo ayé wa agbára kiri tẹ́ ẹ sọ pé ẹ ṣe àṣegbé àṣegbé kàn sí níwájú olódùmarè ọlọ́run ọba ni ò ti ṣetán tí ó mọ ẹ̀kálukú ni ìgbà tí ogun ọ̀run bá ṣetán láti bẹ gbogbo àwọn ẹlẹ́mìí òkùnkùn rẹ̀ gbogbo agbára pátá àti ìfọ̀ tó dúró kí wàá ní gbogbo tó ní lónìí ìgbà kan bá wàásù kristi fún ibi kẹ gba jésù kristi sí máa yé ẹ̀ẹ́dẹ́gbọ́ ó ní ẹ wá sọ́dọ̀ mú gbogbo ẹni tí ì ṣiṣẹ́ tá a sì di ẹrù gbogbo lé lórí ó ní àjàgà ní rọrùn ó sì f yẹ máa fún yín náà sàn ó ní ẹwà ìjọba òun ní ohun àkọ́kọ́ náà gbogbo ohun tó kù láti kún fún yín ìbá ṣe pé yín ti wá Kristi láti ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé gbogbo ọ̀rọ̀ tẹ wá ní pẹ̀lú agbára òun tẹ̀ ń rí agbogbo agbára àwọn ọlọ́mọ mọ́lẹ̀ tẹ̀ ń gbà sí tẹ̀ ń gba ògo tẹ̀ ń gba gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn ọkọ̀ látòdì ọ̀tọ̀ yẹ kán fi jẹ́ èèyàn kán fi sin ẹbí wọn tẹ̀ ń gbà lọ́wọ́ tẹ̀ ń lò ìbámárì gbẹ̀yìn ìbámárì báyìí ṣùgbọ́n ìwọ ti lọ o ti kọjá lọ tiẹ̀ níbikíbi tí ẹ̀mí òkùnkùn bá wà ní ikùn mẹ́rẹ̀ẹ̀rin inú ilé mo pa láṣẹ kó máa fara hàn àáké sọnù sínú omi ọlọ́run mi taari àáké sókè ibikíbi tó bá wà ó máa jáde bọ̀. dáadáa mo pàṣẹ àṣẹ àmì òróró tá a fi yàn mí láti òkè wa mo pàṣẹ sínú àgbo ara ẹ gbogbo agbára kágbára tá a fi lè dè ọ́ ní ìgbèkùn tó fi wà nínú ìnira tó fi wà nínú àhámọ́ láti ọjọ́ tó ti pẹ́ kó máa jáde dà. àmín. mo pa láṣẹ kó máa jáde dà. àmín. agbára ńlá kan ló lé gbogbo ẹ̀mí ti ń bẹ lára àwọn kókó tó wọnú agbo ẹlẹ́dẹ̀ tagbo ẹlẹ́dẹ̀ sì ń jégéjégé tó bá níbẹ̀ agbára tó lé àwọn ẹ̀mí wọn jáde òun ni mo pa láṣẹ sínú àgọ́ ẹ lónìí gbogbo agbára tá a fi dì ọ́ kó máa jáde dànù. àmín. Maria Magdalene ó kún fún ẹ̀mí èṣù kò rí òkú ọlọ́run nígbà tí ẹ̀mí èṣù sì ń jọba nú ayé kò sì rí àlàáfíà ṣùgbọ́n kí gbogbo àṣẹ agbára tó ní ẹ̀mí èṣù méje ti ń bẹ nínú Màríà Magdalene jáde lọ́jọ́ kìnìún àná òun ni mo fi pàṣẹ fún wọn lónìí sẹ́ ó yá kó máa jáde dànù. àmín. ó ní àyà yóò pa àwọn àlejò mo sì fi ìbẹ̀rù bojú sájáde kó níbi kọ́lọ́ fún wọn ó ní kò sí ohun ìdàkídà tá a ṣe lọ́sọ̀ọ́ sí ọ tí yóò ṣe rere tó bá bẹ́ẹ̀ kó máa jáde dànù. àmín. arábìnrin báwo ni wọn náà ṣe did I hate you back? I do you? Àwọn eléyìí kì í ṣe tá a lè bá gbogbo àwọn ẹ̀mí òkùnkùn rẹ̀. Ah, ẹ̀gbọ́n mi kò mi ẹ̀wọ̀n mi bẹ́ẹ̀ bá yàrá yìí. Kó lọ́dọ̀ ẹ̀jẹ̀ wá ìta lórí ọ̀dọ́ mi. Ọ̀dọ́ mi. Ọ̀dọ́ mi. <laughs> 啊！ bá ní wákàtí pé iṣẹ́ ọwọ́ rẹ ga kí gbogbo ayé lè mọ̀ sẹ́yìn lè ràn mí níṣẹ́ lásán láyé ń ogun wákàtí náà lè tán tàyé yóò wá rírì lábẹ́ agbára mi Olódùmarè ti ṣẹ́ lógun náà ayé yín kò ní padà kiri mọ́ ogun kankan ò sì ní tẹ̀lé mọ́ ilé ayé yín á dùn padà. olówó fẹ́ àwọn ìbéèrè kan lọ́wọ́ mi. ni dáàdi àgbàlagbà náà lè sọ pé ohun tí ò bá yéèyàn èèyàn máa ń béèrè ni àti pé ẹni tó béèrè ọ̀rọ̀ náà ló fẹ́ di ẹ̀ dáàdi ẹ nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ yẹn kò yé mi o bíi spirit ni bíi mi lè sọ nǹkan tó ń ṣẹlẹ̀ dáàdi ṣé ríbi tí ọ̀rọ̀ lè dé gbà wọ́n dẹ̀ ń dọ̀ fún wa wọ́n dẹ̀ ń dọ̀ ah mo dáhùn pé kí ló dé kí ló lè tó yìí ah ó kọjá òye mi that's right mo ṣe ní màá bí yín léèrè. ẹ <laughs> eh, Túndé o ṣé o rí ilé ayé tá a wẹ̀ ó pógún ilé ayé tó ń wò yìí ó pé ìgbà ó pèsè oríṣiríṣi ọ̀nà oríṣiríṣi nǹkan aburú nǹkan oró ló ń bẹ nú ayé kìnìún ayé ń bẹ àmọ̀tẹ́kùn ayé ń bẹ ejò ayé ń bẹ tí wọ́n jẹ́ apanirun àní tí wọ́n ń káàkiri tí wọ́n fẹ́ ba gbogbo ti àwọn àyànfẹ́ jẹ́ pátápátá sórí gbogbo ẹ̀dá tó wálé ayé èyí tó jẹ́ èèyàn ẹlẹ́ran ara tó ní ojú méjì tó ní ẹwọ́ méjì tó ní ẹsẹ̀ méjèèjì tó sì ń rìn àwọn lẹ̀dá tó burú jù àwọn ni bíbélì ṣàlàyé ó ní ọkàn ènìyàn burú jáyì ó ní talẹ̀ náà tó lè ṣe kínni talẹ̀ náà tó lè mọ̀ ó ní kò sí ẹ̀dá kankan láyé tó lè mọ̀ láàárín ọ̀pọ̀ àwọn èrò tá à ń bẹnu ayé èèyàn ló burú jù o tí wọ́n sì ń gba ògùn ara wọn tí wọ́n ń gba àsìkè ara wọn tí wọ́n ń fìyà jẹ ara wọn sórí gbogbo ẹ̀dá tá a bá wá bí tó jẹ́ ènìyàn tó ń rìn lórí ilẹ̀ tó ń jí làárọ̀ tó ń mu tó ń jẹ tó ń ṣe ohun gbogbo tí ò bá lè fi ara ẹ̀ sí abẹ́ ààbò ọlọ́run lódùmarè tàbí kó má rìn nínú ẹ̀mí òkú lonítọ̀hún ó ti dùkú ó ti ṣègbédànù kò sí nínú ilé ayé mọ́ àti pa sórí èrò tàbí ká padànù irú ẹni bẹ́ẹ̀ wọn ní nǹkan kan míì títí wọn ó fi jẹ́ pé ọlọ́run ọba òun ló fi dáa fún gbogbo ọmọ tá a bá bí láti ara wòlíì wa tàbí láti ara àwọn alágbára wa káwọn náà má jìnnà kí wọ́n súnmọ́ Ọlọ́run kí wọ́n sì wà nú ẹ̀mí pàápàá jùlọ náà kì í ṣe àwọn ọmọ ẹ̀mí nìkan ṣo gbogbo ẹ̀dá tó bá ṣàtìrìn láyé tó ń jí lówùúrọ̀ tó ní iṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n ń ṣe wọ́n láti fi ara wọn síwájú Olódùmarè nítorí pé kí ààbò Ọlọ́run ọba kó lè máa jẹ́ tiwọn ṣé o rí every seconds of our life tí security Ọlọ́run bá ti ṣe mistake tó bá ti ká kúrò lórí ènìyàn asán bàbá lórí asán ni ìdí nìyí tó fi jẹ́ pé gbẹ̀dá láyé tó bá fẹ́ jáde ìwọ tó jáde tó fẹ́ wọlé onílé o fẹ́ gbomi mímu o fẹ́ tọrọ oúnjẹ jẹ ni o fẹ́ sùn lótẹ́ẹ̀lì ni o fẹ́ sùn lé ènìyàn ni o fẹ́ gbaṣọ wọ̀ ni o fẹ́ sùn bìkan ni ó yẹ kó o pe ọlọ́run tó o bá lè pe ọlọ́run ìwọ tó fẹ́ mu tó lè pe ọlọ́run odò tẹ́lẹ̀ o fẹ́ sùn wò lè pe ọlọ́run a jẹ́ pé tiẹ̀ ti tọ́ tiẹ̀ ti bàjẹ́ nítorí pé ọlọ́run alàyè nìkan òun lọ́ba tó lè pa èèyàn mọ́ tó lè ṣe gbogbo fún mi. dádì nǹkan tó ọjọ́ kan lè wúdẹ̀ mi àti àwọn pàdé mi kan pọ̀ àdẹ̀bẹ̀ sí ní drag àbá ń fa ọ̀rọ̀ owó yẹn bí wọ́n máa yẹn ṣe yọ nìyẹn bó ṣe wọnú mọ́tò wá bèbè kí ló ṣẹlẹ̀ bá sọ fún pé bá bàbá nìkan tó ṣẹlẹ̀ ó dẹ̀ wọnú mọ́tò ó dẹ̀ kówó jáde ó yẹ bá mi san owó yẹn ní ọjọ́ yẹn nìyẹn àtijọ́ yẹn ni wọ́n máa ti jọ mí lójú ládùúgbò yẹn pa èèyàn dáadáa máa rí wúmà yìí o àfi ìgbà tí mo rí wípé oníṣẹ́ bì ayé àtọ̀rọ̀ ni wúmà yẹn ó surprise ó dẹ̀ yà mí lẹ́nu gan. ó má jẹ́ kó yà ẹ́ lẹ́nu bíbélì ṣàlàyé ó tẹ̀síwájú ó ní láàárín àwọn èèyàn mi ni a ti rí ènìyàn ibi láàárín àwọn èèyàn mi wọ̀nyí ni ènìyàn ìka wà ẹ̀dá sórí imú níkànnì imú ògbóòrùn yorùbá sọ pé awo fẹ́lẹ́ bonú kò jẹ́ ká rí kàn ṣe bi sórí gbogbo ẹ̀dá tẹ̀ ń pàdé lójú ọ̀nà èyí tẹ̀ ń fi àyà lu àyà èyí tẹ̀ jọ ń kíra yín tẹ̀ ń bọ̀ra yín lọ́wọ́ ta ló mọ̀ lẹ́ni aburú nínú gbogbo wọn o ò lè dẹ́ni aburú mọ̀ à ń pàdé ara wa à ń kíra ẹni à ń bọ̀ra ẹni lọ́wọ́ kò sí ìwọ wá wò kéèyàn bọ́ bàtà sílẹ̀ lásán kó sì wọlé lọ wọlé tó wọlé tán káàjọ̀ ọ̀nà kan sì débẹ̀ kó sì kó bàtà lọ tó jẹ́ ojúlówó bàtà tó ṣe pé ìtọ́ba máa ra ń bẹ̀ kòròfo ni hmm? kàn sì gbásìkì onítọ̀hún lọ báwo lèèyàn ṣe fẹ́ ṣe yàtọ̀ sí kẹ́ ẹ wà nú ẹ̀mẹ́ yàtọ̀ sí kẹ́ ẹ ra ibonú ẹ̀jẹ̀ Jésù Kristi yàtọ̀ sí gbogbo àṣàrò yín ṣẹbẹ́ ọ̀rẹ́ méjì lẹ́yìn méjèèjì yìí látòní lọ mo fẹ́ kí gbogbo àṣàrò yín kó máa jẹ́ ti Olúwa Ọlọ́run alààyè mo fẹ́ kí gbogbo ìrìn yín kó máa wà nínú Ọlọ́run alààyè mo fẹ́ jíjẹ mímu yín kó wà nínú ogun ọ̀run alààyè nígbà náà Ọlọ́run á lórí yín Àìsáyà forty seven la ṣàlàbò yín ó ní dúró ní kásẹ̀ ó ní la itan ó ní ṣé odò wọn nìkan já ó ní ká aṣọ tó wà lára itan rẹ kúrò ó ń kí ló ń ṣàlàyé ó ṣàlàyé pé a ó rí ìtìjú rẹ a ó sì rí gbogbo agbára rẹ nítorí kí ni ó ní bí agbára àfọ̀ṣẹ rẹ àti àjẹrẹ tó bá lè bá ọ tó bá lè dúró ó ní òrùn yìí kì yóò dúró kò sí nǹkan kan tí ó kù fún ẹ mọ́ ìyẹn làṣẹ tá a fi wò ń sàn ìyẹn làṣẹ tá a fi yọ kúrò lágbára yìí ìyẹn ní àṣẹ tá a fi ṣe gbogbo fún yín nítorí ìdí èyí gbogbo ìgbàkigbà tẹ́ bá fẹ́ máa rìn ẹ máa wà nínú ẹ̀mí káyé má bàa gbà á sì kí yín kán má bàa gbà ògo yín. ṣáàṣì kò fún ṣáàṣì ní mí báyìí <laughs> tó tọ́ nẹ́jẹ́ ń pèrè yóò mú. nígbà tẹ́ ẹ ti padà nǹkan kan ò ní gba òbóyin lọ mọ́ ẹ kúnlẹ̀ jẹ́ kí n gbàdúrà fún yín. ọlọ́run tó ní agbára tó sì ní àṣẹ mo dáàbò bo àwọn wọ̀nyí lọ́wọ́ ìkòkò ayé mo dáàbò bo àwọn wọ̀nyí lọ́wọ́ kìnìún ayé á sì kí wọn máa pa wọn má lójú kòrò gbọmọ lọ́wọ́ èkùrọ́ ó yẹ káwọ́ ọlá lọ́nà ẹ̀tọ́ ẹni gbọ̀nà àlùmọ̀kọ́rọ́ ìlọsọ́nà ọ̀la yìí ó padà gé kajẹ. ṣọ́ra fẹ́nìyàn aráyé burú mágbára lẹ́nìyàn ojú la rí o inú ẹ̀dá ìbáṣegbà bá ṣì wò àbámọ̀ ohun tó ń bẹ nínú olúbi ọ̀làláyé ọ̀làlára má lójú kọ̀rọ̀ gbọ́mọ lọ́wọ́ ẹ̀kúrọ́. ó máa ṣe gbàbọ́dé. àìsíkí mi ìbùkún mi tó dá mọ́ mi látọ̀run. èyí tó dá mọ́ mi eléyìí. ó lè ara àtẹ̀mí ó máa agbaniláyọ̀dá amókùnkùn jí ní níbùkún o olè tí ń kó ní láìrísìkì ṣọ́ wa lọ́wọ́ ẹlẹ́dùúrà gbà wá o. ìránṣẹ́ ńlá ìbùkún tó lálẹ́ tó gbáyé òun là ń tọrọ kí jíjẹ mímu kó di ìrọ̀rùn o kí níná lílo má ní wá lára. àìsí kí mi ìbùkún mi èmi olóhùn.